ètò wa Miliki Express ṣì ń tẹ̀síwájú à ń sọ̀rọ̀ lónìí nípa ìdáríjì ìdáríjì ra wa nínú ìrìn àjò ìfẹ́ bó ṣe ṣe pàtàkì sí òun là ń sọ a ti gbé àwọn ìgbésẹ̀ méjì kan ìgbésẹ̀ mẹ́ta pàápàá kó tó di pa lọ sókè lọ mo sọ fún pé kó tó di pé a débi ìdáríjì àwọn nǹkan kan wà tá a máa ti gbé ní ìgbésẹ̀ kí làwọn ìgbésẹ̀ náà a ní láti ṣàlọ̀ a ní láti kìlọ̀ kó tó di pa àwa jà tá a bá ti wá jà tá a ti gba ní ojú ara wa kì í ṣe bí ká ja boxing ká yọ ẹ̀ṣẹ́ Mayweather sí eh, sí eh, mcgregor àbí kí lórúkẹ tí ń jẹ́ kì í ṣe irú yẹn o ìjà bí ká sọ̀rọ̀ fatafata síra wa ká jẹ́ kí olólùfẹ́ wa mọ̀ pé nǹkan tó ń ṣe fún mi mi ò fẹ́ràn ẹ̀ nǹkan tó ń ṣe fún mi yìí ó ń bí mi nínú kò bá mi lára mu ó lè jẹ́ kí ìfẹ́ wa kó dínkù kí ni tó kù ó kù ká bẹ̀ra wa lẹ́yìn tá a bá ti jà ká bẹra wa ní ẹ̀bẹ̀ ló kù àwọn yorùbá bọ̀ wọ́n lọ́mọ àlèyàn ní rínú tí kì í bí wọ́n tún wá sọ pé ọmọ àlèyàn náà ni wọ́n tún ń bẹ̀ tí kì í gbọ́ tólùfẹ́ méjì bá ti jà ẹ wo kò sáré má jà o ẹ má jẹ́ kí n parọ́ fún yín tí mo ṣe ń sọ̀rọ̀ mi báyìí mo ti gẹ́ra mi jẹ káwọn mi wá sọ yí pé òun ò sọ̀rọ̀ mọ́ kẹ́yìn mi náà sọ pé òun fẹ́ dá òun fẹ́ daṣẹ́ sílẹ̀ ṣé mo yí pé èmi náà máa yá kúrò lórí ètò nìyẹn àwọn àtẹnu pàápàá wọn ń jà ṣùgbọ́n kí ni wọ́n ń dárí jìra wọn bó ṣe ń dárí jìra wọn yẹn òun ló ń mú ọ̀rọ̀ kó máa jáde lẹ́nu wa à ń ṣe ọlọ́run ọba ọlọ́run ọba gan ń gbọ́ ọlọ́run ọba dẹ̀ ń dárí jì wá torí náà tá a bá ti ṣẹra wa ẹ jẹ́ ká ṣe kí ni ẹ jẹ́ ká dárí jìra wa ṣe rí igi yóò da àyọ́nà tọ̀hún ò da àyọ́nà eléyìí ṣèfin àyọ́nà ọjọ́ wo gangan lọ́bẹ̀ fẹ́ jiná ìgbà wo lọ́bẹ̀ fẹ́ jiná á di wípé kó má di pé á di twelve o'clock òru ká tó jẹun o nígbà tá a bá ti gbẹ́bẹ̀ kàrán láti four pm táwa ń sọ pé igi yóò da ayọ́nà igi yóò da ayọ́nà ìgbà ogun lọ́bẹ̀ fẹ́ jiná tá a bá torí pé lágbájá ṣẹ̀wí mo kọ̀ sílẹ̀ mi ò fẹ́ mọ́ àbí mo kọ̀ sílẹ̀ mi ì bá ṣe mọ́ ṣe mọ̀ yí pé ẹlòmíì tẹ́ fẹ́ lọ bá yẹn ṣe mọ irú ìwà tó ń wù ẹlòmíì tẹ́ fẹ́ lọ fẹ́ yẹn ṣe mọ irú ìgbésẹ̀ tó máa gbé nínú ayé yín àwọn Yorùbá kan tiẹ̀ sọ wọ́n ní wípé áńgẹ́lì tá a mọ̀ ó sàn ju gbàlọ́ sọ́lé èṣù tá a mọ̀ ó sàn ju áńgẹ́lì tá à ń gbúrú ẹ lọ mo fẹ́ kẹ́ ẹ mọ̀ yí pé ẹni tí a ti mọ̀ tá a ti jọ mọ̀ wá ara wa tá a ti jọ gbéra wa lẹ́gbẹ̀ẹ́ gbéná sókè tá a ti jọ bára wa jà ó sì sàn ju ẹni tá a ti ẹ̀ mọ̀ rárá tá a wá ń ròyìn pé ìwé eléyìí máa dà ìwé eléyìí tún máa bá mi lára mu mo fẹ́ kẹ́ ẹ mọ̀ yí pé tá a bá jà dandan ni ká dáríjì ra wa ẹyẹ tí ẹ wò pé ọlọ́run ọba kó wá sọ pé gbogbo ẹ̀ṣẹ̀ tá à ń ṣẹ̀ lòun fẹ́ fi bí wá ṣé mọ̀ pé iláyé àti parẹ́ iláyé àti parẹ́ torí kí tọ́lọ́run bá ń sàmì ẹ̀ṣẹ̀ ta ló lè dúró kò sẹ́ni tó lè dúró èmi ò lè dúró ń tèmi ọlọ́run àánú ni kó o fi gbé mi o àánú lè ní bẹ̀bẹ̀ fún ẹ̀yin kọ́ ẹ̀ bẹ̀bẹ̀ fún àánú ẹ̀hẹ́n torí náà mo fẹ́ kẹ́ ẹ mọ̀ yìí pé tá a bá ti ṣẹra wa tó bá dẹ̀ ti pè wá tó bá jẹ́ wípé ọkọ àtìyàwó náà àti jàánu ilé ó ṣeé ṣe kájọ sọ̀rọ̀ nítùbínùbí kájọ pé orí ara wálé kájọ dáríji ara wa ẹ jẹ́ ká ṣe tó bá bí nǹkan táwọn ẹbí máa dá sí náà ní ẹ jẹ́ kó bá wa dá sí tọ́bàlẹ̀ ti pọ̀ tún tọ́pọ̀ òsì ẹ ká ṣe kí ni ẹ ká dáríji ara wa ṣe ti ẹ̀ rí gbogbo ilé ẹ̀kẹ́ wọn weak point ọkọ yín àti weak point ìyàwó yín tó bá jẹ́ pé ọkọ yín sì dápò oúnjẹ ló láìka níbi iyán lòun láìkì à tẹ bá ti ṣẹlẹ̀ ti mọ̀ pé mi mo jẹ̀bi o ẹ ṣe kí ni kẹ́ ẹ gúnyán kẹ́ ẹ tó bẹ́lẹ́ ìgbà míì pàápàá it takes nothing to say sorry if ìfọ̀kú jẹ́ kẹ́yìn kọ́ for peace to reign in your home kálàáfíà kó lè jọba nínú ilé ayé yín àti inú ilé yín ẹ ṣe kí ni ẹ ṣe sọ́ọ̀rì sọ́ọ̀rì òkè pààyàn ńṣe ni máa ń mẹ̀mí ìfẹ́ gùn tí sì máa ń mu yí dáadáa tí wọ́n bá lè sọ pé má bínú olólùfẹ́ mi dáríjì mi olólùfẹ́ mi àwọn nǹkan wọ̀nyí ó máa ṣe kí ni ó máa jẹ́ kí ẹ̀mí ìfẹ́ gùn olólùfẹ́ tá a fẹ́ kò ní wa gẹ́gẹ́ bí ẹni tó ṣe kí ni tó kápá sókè tó ní ìgbéraga àwọn ọkùnrin kan wà wọ́n láwọn ò lè ṣe sọ́rí ní tiwọn ẹ má jẹ́ kí n tàn yín kò sí nǹkan tó bá àdínkọ́kùnrin bá ṣe sọ́rí fún ìyàwó ẹ̀ kò bù yín kù kò sọ pé you are a lesser man kò sọ pé ẹ̀ in fact ó fi ṣe kí ni ó ni yín ni adití ànábìwà mọ́mọ́ kan sálálẹ́ sálàm ó sọ wípé ẹni tó rí ìbínú tí kò bínú òun ni alágbára àsìkò tí inú bí yín tó rí nǹkan bínú tó yẹ kẹ́ bínú tẹ́ ẹ̀ bínú òun ni alágbára tẹ́ bá wá rí nǹkan bínú tí ẹ̀ bínú ìyẹn gangan ni a lè pè yín ní alágbára torí náà tí olólùfẹ́ yín bá ṣẹ̀ yín tó bá dẹ̀ ti bẹ̀ yín ẹ jẹ́ kó tán síbẹ̀ tó bá ti bẹ̀ yín pé má bínú ìfẹ́ mi má bínú olólùfẹ́ mi mi ní ṣe bẹ́ẹ̀ mọ́ o kò ní wáyé mọ́ ẹ jẹ́ ká ṣe kí ni ẹ jẹ́ ká ṣe kí ni ẹ kí a kó tán síbẹ̀ tọ́ àwa dèdè